اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni tẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah tí àfáà wa abdulmalik mujahidi tó kọ tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde àdíìsì ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún àdíìsì nọ́mbà ninety six náà là ń ṣàlàyé lọ́wọ́ ibi tá a dé dúró níbi àdíìsì náà ibi tí anabi sallallahu alaihi wasallam ti ń sọ yìí pé ká sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje ká sí àwọn ẹ̀ṣẹ̀ mélòó ẹ̀ṣẹ̀ méje kan tí wọ́n jẹ́ mubikot tí wọ́n jẹ́ ẹ̀ṣẹ̀ apanirun anabi sallallahu alaihi wasallam wa ń sọ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni wọ́n alákọ̀ọ́kọ́ tó dárúkọ ní ashirku billah ni wasihir ó ní idán ló <clears throat> là ń ṣàlàyé ibi tá a ṣàlàyé ní tá a ṣàlàyé dé ní al-ittifaq bayna as-sahiri wa shaytan ìpanupọ̀ ìfẹnukò láàrin òpìdán àti àṣetàn afáwa ń tẹ̀síwájú nù tíra asọ́rí mulibata fi tasọ́di lè sáhọ́rọ́tì lè aṣọ́rọ́ ó ní kaifa yuhadiru sáhìrù jìnnìyàn báwo ni lábẹ́ àkórí náà ni o òun ni alásàsí tàbí onídán tàbí aláransí ológun kàṣe máa ń lo pé àwọn àlùjànnú tó fẹ́ ránṣẹ́ àfààní hunaka turukun kathiratun mutanawwi'atun ó ní à ń bẹ àwọn ojú ọ̀nà tó pọ̀ tí wọ́n sì jẹ́ oníranran وكلها تحتوي على شرك أو كفر صريح oní gbogbo àwọn ojú ọ̀nà tá a sọ pé kàfírọ̀ ó pọ̀ mùtànà wíà ó jẹ́ oníranran yìí kò lò ha gbogbo wọn pátápátá táhtàwí aláṣírìkì kò sí ètò jáde kúò nínú ẹbọ ìmúrogún pẹ̀lú ọlọ́run àòkúfrin tàbí ìṣe sọ̀rí ẹ̀ń tó fojú hàn gbangba tí ò pamọ́ tí ò ní níyè méjì pé kéferì lélẹ̀ ìṣẹ́bọ lélẹ̀ àfààní wàsà adkuru minha òun ó padà sọ nínú wọn insha allah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tààlà tọ́lá rẹ̀ ga mélòó ló lóun wàá sọ sàmẹ́ẹ̀nì yàtúrúkìn òun ó sọ àwọn ojú ọ̀nà mẹ́jọ kan mùsíràn ìlànà ìṣirkì lẹ́ni tó ń jú wa níwèé tó ń tọ́ka wa sí ìran ẹbọ awèlè kófìrì tàbí ìṣekèfèrí fi kó lè tọ̀rí ìkọ̀tìn tí ń bẹ nínú àwọn ojú ọ̀nà kọ̀ọ̀kan tí wọ́n ń lò wọ̀nyí. kúlò dáàlìkà àfààní gbogbo ilé pátápátá bí ṣe ń lè ti sọrí òun ò ní sọ ní ìfọ́síwẹ́wẹ́ òun ṣe ní ṣókí tàbí kò ń ṣe ní eréfèé wàyí náà mẹ dakartu dalik ó ló ń sọ eléyìí o lè anna ba'da lè mùsùlùmí na láyà stati'una an yufarriqu bayna lè ìlàjì lè kùránì wà lè ìlàjì bí sihri ó nítorí pé àwọn mùsùlùmí kan bẹ àwọn ò ní kápá an yufarriqu wọn ò lè ṣòpin yà n ò lè ṣe yàtọ̀ bayna al-ilaji al-Qur'ani láàrin ìwòsàn ti Kùránì tá a fi Kùránì ṣe wal-ilaji bis-sihri àti ìwòsàn tá a ṣe pẹ̀lú dán tí mo pè ní eh, idán àti ṣàlàyé sẹ́yìn fala awwalu ẹ̀rí tàkọ́kọ́ òun náà ni al-ilaji al-Qur'ani ìwòsàn ti Kùránì ìmọ̀ ní oníyẹn ní ọlọ́run kan ṣoṣo lè yún un wàsá ní ẹ̀rẹ́lẹ̀ kejì tá a pè ní àlẹ́rìláàjù bí sírì yìí tí wọ́n fi dán ṣe ìwòsàn yìí ṣètọ̀ ní tèṣùnà àfáà wa sọ ní ìsàlẹ̀ tíra yẹn ó ní ó ra níwá àrùn kankan ní wàlẹ́n adkur wàlẹ́n adkur tọ̀rí ìkọ̀tà ó lóun ní sọ kàmílàtà àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó lóun fẹ́ sọ èyí tó jẹ́ mẹ́jọ ó lóun ní sọ ní pípé hátà aláyàtàmẹ́kànnẹ́ ahadun minister emilia tó ń bá lọ ṣe bẹ́ẹ̀ káwọn kan máa lọ tún máa lò lòun ò fi ní sọ ní pípé káwọn èèyàn má bàa tún lè máa lọ lò bal sọ́fà hadifu ahamma mafia kódà àwọn tó ṣe pàtàkì jù nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe yẹn lòun ò parẹ́ wò ní sọ tó ọlọ́run ṣàánú wa wàyẹ̀zídùl amúrọ̀gùn ọ̀múndọ̀nù ìndàdà mẹ́ìnẹ̀s. ọ̀rọ̀ tá a wá sọ pé àwọn mùsùlùmí kan yìí wọ́n ti ẹ̀ pọ̀ gan láwùjọ wa lónìí kìí ṣe onáka kìí ṣe báàdọ̀ nbí lọ́dọ̀ tí wàá lẹ̀ yorùbá nbí lè á na aktharo lè mùsùlùmí láàsọ̀ tá a bá fẹ́ rọra sọ kékeré lánìí kẹfìrà ṣùgbọ́n èyí bá a mú gangan lẹ̀ yorùbá ni pé àwọn tó pọ̀ jù nù mùsùlùmí tilẹ̀ wáyìí wọn ò mọ ìyàtọ̀ láàrin ìwòsàn ti kùránì àti ìwòsàn tó onídán tẹ̀sù àfààní yazidul amọ̀rọ̀ gọ̀múndọ́n ẹ̀ńdàdàmẹ́ ìnẹ̀s ó ní ọ̀rọ̀ yóò tún wá lékún ní ìrújú lọ́dọ̀ àwọn dàmẹ́ ìnẹ̀s ó làwọn bíi ilé ìbò ń pè ní commoners àwọn èèyàn tí èso ní mímọ̀ àwọn ìṣáàfà àwọn ò mọ̀ nípa tawhid wọn ò mọ̀ nípa sunnah. Hmm? anna ba'da sahrati indama yakulu azimata olèkùfúríyá yusiru biha tí ó jẹ́ kí lèyìn tó wá di nǹkan tó rújú fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé àwọn tí wọ́n máa ń ṣèwòsàn pẹ̀lú ìlànà èṣù yìí hmm, nígbà tí wọ́n bá fẹ́ ka ìdámọ̀ yakulu azimatawu tí wọ́n bá ń pe ọfọ̀ wọn tàbí ògèdè wọn tàbí àyájọ́ wọn tàbí àásán tàbí àwọn nǹkan míì tí wọ́n ń sọ yìí èyí tó jẹ́ alkufuriya tó jẹ́ ìṣekèfèrè sọ́lọ́run yìí yusuf rubia <clears throat> wọn ò ní sọ síta wọn kàn máa jẹnu wújẹwújẹ ni <clears throat> wọn ò kà sínú àní máa ti ń wí tàbí kí n kà jẹẹjẹ òmíì tí wọn ò bá sì kà síta náà ó lè jédè lárúbáwá gbogbo tó bá sì díje lárúbáwá gbogbo tí wọn bá ti fi èdè lárúbáwá kà ní àwọn mùsùlùmí ńlẹ̀ yorùbá àwa ta àwọn tó pọ jù máa ń rò pé kúránì ni tàbọrọ ànábì bẹ́ẹ̀ sì ni omi gangan ọfọ ni hmm? tàbí kó má nítumọ̀ kankan bí ètí mo sọ nínú ìta lọ pé ahamusa kọ́kọ́ ẹ̀dín rí fún wa yàrá kàyà ìlú kò kankan mo ti ṣàlàyé náà o àwọn kan sọ pé lọ́rọ̀ kan àfáà ń tẹ̀síwájú wàyúlín fíìmà bẹ́yìnà ha bí àyà àti nkura àníyà ìgbọ́n yóò kà sókè láàrin ètò kàjẹ́ jẹun yóò ké sókè àwọn àyà nu kùránì yasmau almarid ẹni ara rẹ̀ ò yáhùn ẹni àárẹ̀ kọlù ẹni tí ò gbádùn yóò gbọ́ fàyàdùnà anna ìlàjà ubil quran yóò wá mọ́ rò wípé ìwòsàn tí ń ṣe fóun yìí ìwòsàn tọlọ́run ni pẹ̀lú kùránì ní fi ń ṣe wọlé ìsàkàdà likibẹ́ẹ̀sì ní orí bẹ́ẹ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lónìí ni àwọn ọ̀dọ̀ afáàlá lọ tábàdà iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀ ń ṣe yẹn ní ọ̀dọ̀ ọ̀dọ̀ afáàlá lọ kó ní wọn mọ kéwú hmm? wàyò sálì mọ̀lẹ́kùlì amúrin yàmùrùhù yóò wá gbáfà hmm? yóò sálì yóò gbáfà lèkúlè pátápátá fún gbogbo amúrin àṣẹ yàmúrù tó bá ń pa ìsá táfóòkù náà yẹn bá ń pa wàlgọ́rọ̀dù min bayani àti ìtọ́rọ̀k ó ní ìdí tóun fi fẹ́ ṣàlàyé àwọn ojú ọ̀nà yìí ni pé tahdiru ikhwanil muslimina láti lè kìlọ̀ tàbí fún wọn lára àwọn ọmọ ìyá ọ̀hún tí wọ́n jẹ́ mùsùlùmí mẹ́ńtòrókè ṣàrè kúrò níbi àwọn ojú ọ̀nà aburú wàdọ̀láàlì àti ọ̀nà àánú wàlítẹ̀sítẹ̀bìnà sàbílòl mùjìrìmìn kó sì lè hàn gbangba ojú ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ń lò láti sọ pé àwọn fi ń ṣèwòsàn àmọ́ hmm? rí lóríṣiríṣi wọ́n gbé sáńbọ̀ọ̀dù sí títì nígbà kan lọ́nà ọ̀yọ́ àtijọ́ òdì ìṣẹ́ ẹ́sprẹ́sì Bi iri ati bá ti kọjá ròkò kọ́ tẹ̀yìn bá kọjá abẹ̀ tí ń lọ hmm, ẹ̀rí lọ́wọ́ ọ̀tún báyìí àfa kìíní kan Arabic and native doctor Arabic doctor sorry kò sí native mbẹ Arabic doctor ní èwo tó ní Arabic doctor ẹ̀rí mi lẹ́gbẹ̀ẹ́ títì àfa kìíní kan wáyà wá wo ìràwọ̀ rẹ̀ àfa ọlọ́run gbogbo nǹkan ó wà lọ́wọ́ ọlọ́run àwọn ó ṣe máa bọ̀ oríṣiríṣi lórí rédíò oríṣiríṣi lórí tẹlifíṣàn hmm? ìkan ti pẹ́ o tí mò ń wò lórí tẹlifíṣàn ti pẹ́ o ọ̀rọ̀ eighties ni o wọ́n á máa mú àkòrí ní ẹbọ àlìjànú ewu lẹ́bọ̀ àlìjànú àfa ewu tún ní alájì ewu lẹ́bọ̀ àlìjànú lèèyàn gbọ́dọ̀ rẹ bọ àlìjànú kò lè rí ìyọnú ayé ìjọ tó sọ ìyọnú ayé oríṣiríṣi ó ń sànù wájẹrí àfa ní ká lè mọ̀ pin ìyá ni o afa wa ń tẹ̀síwájú àtọ̀rí ikọ̀ tìlẹ̀ òwúlà ojú ọ̀nà alákọ̀ọ́kọ́ ojú ọ̀nà alákọ̀ọ́kọ́ tọ̀rí ikọ̀ tó lẹ̀ èkó sáà òní ojú ọ̀nà ìbúra fi ẹni tó jẹ́ yóò wọ yàrá kan tó ṣókùnkùn kò ní sí mọ́lẹ̀ ń bẹ̀ fún mọ̀lẹ́yìn náà yóò kọ́dù náà rán yóò wá dáná wàyà dọ̀rọ̀ alẹ́ náà rí yóò wá bù sínú náà náà á ìran kan mìíràn lè bà hóòrì nínú tùràrí ìlìmọ̀tìlúbì níbàámu sí ti ń wá ìdàkánà tàfírí kọ́ tó bá yẹ pé fìrákù ló fẹ́ sà ó fẹ́ ya ọkọ àti ìyàwó ni a ó lè kọ́ àlẹ́ àdáyàwàtì wàlùbàgọ́dọ̀ ì wá máa ṣáàkàlà dáàlì àbó fẹ́ kó ìbáṣọ̀tá àti ìkórìíra sọ́kàn àwọn èèyàn kan tàbí tó jọ bẹ́ẹ̀ tó wá jẹ́ nǹkan aburú ni yàtọ̀ wàlẹ̀ náà rìbá húrọ̀ ń dárọ̀ àti kárí àti yóò bu tùràrí tí òórùn rẹ̀ ò dáa ni ó lọ bù sínú náà yẹn. wàyídà kánà yuridu ilẹ̀kọ́ àmàhábà àwòfàkà rọ́pùtín àkùdín rọ́jùlì àǹzàwùjátì àwòhálà síhìrì yàtọ̀ ú bàkúrọ̀ dárọ̀ àti tọ́yìbà. tó bá yẹ pé ó fẹ́ fi ìfẹ́ nìkan sọ́kàn nìkan ìgbà máa ń wọn sọ pé wọ́n ṣàmùhíbà bóyá ló bí nǹkan tó fẹ́ gbà lọ́dọ̀ ọkọ ẹ̀ àbóbìnrin kan tó wò pé kò lè fẹ́ òun yóò àṣàṣì ní tí ó lò lásìkò yẹn ni pé <clears throat> yóò lo tùràrí olóòórùn dúdùn ni ó bù sí náà fún mayabla usa irúfẹ́ tìláwà ti azimẹ̀ ti ìṣirkíyà wàyíyà tùlàsí mẹ́rin yóò wá bẹ̀rẹ̀ sí nígbà náà yóò wá bẹ̀rẹ̀ sí ka àwọn ọfọ̀ yóò máa pe ọfọ̀ tàbí ògidì tàbí kó máa ṣàyájọ́ ètò jẹ́ ìmórogún pẹ̀lú ọlọ́run yóò máa pe àwọn nǹkan ẹ̀mí oríṣiríṣi mọ̀ ayá náà tí wọ́n ti mọ̀ lọ́dọ̀ ara wọn táàtàwí ala ìsámi alàlìjìn ní tó kójọ ọnú ẹ̀ náà ni pé yóò máa búra yóò máa ṣe ìlérí fún àlìjànnú yẹn gbèsè yìí di ìm ẹn tó jẹ́ olórí wọn yóò máa fi búra wàsó alihim bíi àdéhìmihim hmm? كما تتضمن أنواعا من الشرك الأخرى كالتعظيم كبراء الجن والاستغاثة بهم وغير ذلك inú tí yóò máa ṣe ni pé ọ̀rọ̀ tí yóò máa sọ yóò máa pọ́n wọn lé yóò máa dákọ̀ àwọn olórí wọn yóò máa yìn wọ́n hmm? ẹ̀rá wa náà ní ìsìn báwa náà ṣe wà bí tẹ́nìkan bá dákọ̀ bàbá wa dárúkọ bàbá bàbá wa wọ́n á yìn wọ́n ẹ̀rì pàfẹ́ tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ inú owó dùn sí yóò wá máa wá ìrànlọ́wọ́ wọn àtàwọn nǹkan míì pẹ̀lú àwọn nǹkan tí ń pè yẹn ni o. ẹ̀páfà lóun ò ní pè síta bisharti pẹ̀lú májẹ̀mú anyakú na sáàhìrú alẹ́ ìlànàtòlá kò jẹ́ pé ẹni tó ń ológun kan alẹ́ ìlànàtòlá ibi dandan ọlọ́run kò máa bá gọ́yìrọ̀ tọ́hìrì tí ó lò kó tó wọ yàrá ni pé kò ní wà ní mímọ́ o ìmọ̀ nínú kó ní lára kó lọ́ aṣọ ẹ̀gbin bí aṣọ tí wọ́n ti tọ̀ sí àbáṣọ tí gbẹ̀ǹbẹ̀ǹbẹ̀ àwọn nǹkan ẹ̀gbin wọn. wà bá àdàmà yantahi min tilawati al-azimati al-kufriya lẹ́yìn tó bá wá ṣe tán níbi àwọn ọ̀fọ̀ tí ń pè tó kó ìwúṣe kẹfìrí sínú yìí yadharu amama shaykhun ala ayhati kalbin yóò bá hàn sí níwájú rẹ̀ báyìí yóò yọ sí i àgbàlagbà kan ní àwòrán ajá also urban tàbí ejò or ayi ayi hatin okoro tàbáwòrán nǹkan míì ni ó gbé wá bí ẹranko àbí nǹkan tó bá yẹn lẹ́rù fáyà múrò ọ̀sá ìrùbìmọ̀ yòròdì nígbà náà ni ẹni tó gbọ́fọ̀ yẹn yóò máa pa nǹkan tó jáde sí yẹn tó yọ sí yẹn yóò máa pa láṣẹ tó fẹ́ pé yóò fẹ́ kó lọ ṣe ẹnìkan níjàmbá yóò máa sọ fún ẹni báyìí báyìí lọ ní kò lórí lọ lu fún wọn ọ̀kan lẹ́sẹ̀ oríṣiríṣi ìnira yóò sọ tó bá fẹ́ wà á yá ẹni nígbà mí ẹ̀wẹ̀ láàyè zaharu láòṣe nǹkan kan ní yọ̀sìn wà á iná máa yẹ́sìn máa sọ ọ̀tà yóò kàn máa gbóhùn ni kí ló fẹ́ kí ló ní ká ṣe fún ọ ìyàmẹ́ ìyàn àwọn kí wà á láyé sọ́rọ̀ òṣè àgbà mí kò sì ní gbóhùn kankan wàyí náà mọ̀ ya kìdọ̀ alẹ́ àtàrí min àtàrí ṣàkṣì ó ó lè rí kan lára kan gé lè rí fi àárọ̀ ya min àrọ̀kọ̀ ẹ̀rí oògùn rẹ̀ ó wà lára aṣọ yóò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ma yá àmúrò lìjì ní ìyàbí mà yóò ṣe tó bá ti rí nǹkan báyìí yóò máa pa láṣẹ ni bá ń ṣe báyìí bá ń ṣe báyìí nínú àwọn kan iṣẹ́ ibi tó fẹ́ ṣe. àfàwà ńgbà tá a fa ṣàlàyé lè tán ó ní àtàlíkù àlàáàdì ìtọ́rí ìkọ̀ àsọlé ọ̀rọ̀ tàbí àlàyé lórí ojú ọ̀nà yìí ó ní mìndírọ́ọ̀sì àti háàdì ìtọ́rí ìkọ̀ tí yàtàbá ìmọ̀nù yàmìndírọ́ọ̀sì àti háàdì ìtọ́rí ìkọ̀ tí yàtàbá ìyànù làádìí tá a bá wo ọ̀nà tá a sọ yìí dáadáa àwọn nǹkan kan ó hàn sí wa hmm. táwọn iléègbò ni yóò clear kí làwọn nǹkan náà alákọ̀ọ́kọ́ àlejínà tùfọ́dìlú gòrùfàl mọ́tìlémà àjànú wọ́n gbọ́lá fún yàrá tó bá ṣókùnkùn wọ́n gbọ́lá fún wọn ò fẹ́ bi tí mọ́lẹ̀ wa àlejínà tàtàgọ́dà àdàrọ̀ ìhàtìlẹ̀ bàkọ́ òwúrọ̀ àwọn àlìjẹ̀nú allati lam yudkar ismullahi alayhi lam yudkar ismullahi alayhi hmm, torí ọ̀dọ̀ àwọn onínáwó lam yudkar ismullahi alayha wọ́n máa ń nífẹ̀ẹ́ sí àwọn òórùn tùràrí tá a bá dárúkọ ọlọ́run ọba sí. Si ó túmọ̀ ní pé táwa náà bá fẹ́ irú gbogbo ata fẹ́ràn tùràrí nílò lé tá a bá fẹ́ lò kí ni ká máa ṣe sí bísmìlá ká tó bù sínú náà tá sì fẹ́ tẹ pẹ̀fúmù sára náà ká máa ṣe bísmìlá torí pé wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ sí èyí wọn ò dákọ ọlọ́run sí wọn ẹlẹ́ẹ̀kejì àfáàní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta mina ṣírìkì zọ ìrì wọ́n sọrí èyí fi áàdì ìtọ̀ríkọ̀ ti lè sáàmù bìlìkì ní wàzìsítọ́ gọ́sàtì bí i ó nínú àwọn ẹbọ tó fojú hàn hmm, tí ò sí èméjì ń bẹ lójú ọ̀nà tá a sọ ojú ọ̀nà ìbúra eh, hmm, pẹ̀lú àwọn àjànú tí wọ́n jẹ́ àgbààgbà hmm, ó ní ó ní àlèsí gọ́sàtì kí èèyàn máa iyyaka na'budu wa iyyaka nasta'in suratul fatiha àsọfọ́lọ́n iyyaka na'budu àsọ pé na'budu ka iyyaka na'budu ìyẹn náà ń pè ní jumlatun ismiyatun nominal sentence nínú èdè ìbò hmm? jumlatun iyyaka ìrẹ́ nìkan na'budu là ń ó tún túmọ̀ sí pé ìrẹ́ nìkan láò máa sìn wà ìyá kanastain ìrẹ́ nìkan láàmà wá ìrànlọ́wọ́ rẹ̀ tàbí ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ṣẹ̀ríyáàkà ṣùgbọ́n níbi ò ti lọ wá ràn lọ́wọ́ nǹkan mi yàtọ̀ sọ́lọ́ àlejínà tó fọ́dí ìlú nàìjíríà sẹ́ta àwọn àjànú wọn gbọ́lá fún ẹ̀gbin wọ̀ṣàtínú tatakọ́rọ̀bù mínálẹ̀ àǹjáàsì Ah, tutakorrobu wàṣàtínú tutakorrobu ati anjas ah. èèyàn lè súnmọ́ àwọn àjànú pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀gbìn eléyìí náà tún hàn síwájú inshallah pẹ̀lú ògo Ọlọ́run á tún máa tẹ̀síwájú kọ́lọ́n kò rọrùn salamu alaykum wa